الله والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه وبعد يقول المصنف رحمه الله تعالى في باب بول الغلام والجارية الحديث الثالث والعشرين سمح رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يغسل من بول الجارية ويرش من بول الغلام أخرجه أبو داود والنسائي وصححه الحاكم حديث يتكلم في لقمه nínú àwọn àdéhìí tó wá nínú sura Bulughul Maram ṣe al-Imam al-Hafiz Ibn Hajar rahimahullahu ta'ala wọ́n yà àdéhìí wá láti ọ̀dọ̀ àdìsámẹ̀ ọlọ́run tó yẹnu sí wọ́n ní òjíṣẹ́ ọlọ́run ọba ìkí àti ọlọ́run ọba kó máa bá a sọ yìí pé yòówó sẹ́lùmí bọ́ọ̀lù ìjẹ́ríyà á máa fọ aṣọ. nítorí ìtọ̀ ọmọdé obìnrin wọ̀nyúrọ́sùn ní bọ́ọ̀lù ìrọ̀lá á sì máa fọn omi sí aṣọ nítorí ìtọ̀ ọmọdébìnrin Abu Dawud àti An-Nasa'i àwọn agbèjáde bákan al-Imam Abu Abdullahi al-Hakim an-Nisaburi àwọn agbèjáde nù tún àwọn sí. àwọn ti sọ yìí pé àdéhùn yẹn àdéhùn tó gún régé ni àbẹ̀sẹ̀mẹ̀ tó gba àdéhùn yìí wá wọn ní ìyá ọjọ́ ọ̀kan alayhi wa sallam àdéhùn ẹ̀yọ̀kan yìí náà ló ti ọlọ́sọ̀nà ọlọ́run kò yọnu sí olóòtútù bá kí àtúnlọ ọlọ́run kò máa bá sọ yìí pé káwọn afọ aṣọ mẹ́mbà ó lè jẹ̀rí ẹ̀ nítorí ìtọ̀ ọmọbìnrin kékeré wọ̀nyírọ́sù mẹ́mbà ó lè wọlé ẹ̀ ṣùgbọ́n àwọn afọ mi sásọ nítorí ìtọ̀ ọmọkùnrin kékeré àwọn ìgbàdí sì ń wá náà láti sàn àbúdá owó àti nàfẹ́ àti hákìrì. آمنة بدارية سامع تاويل من رواية الإمام ابن خزيمة رحمه الله من صحيح أو السمح فكيف كنت أخدم النبي صلى الله عليه وسلم مجانسين ستة النبي محمد صلى الله عليه وسلم وأتي بحسن وحسين إنما بحسن تبي حسين وأبا النبي صلى الله عليه وسلم أو إكنيكي جيواتي في وماما النبي محمد صلى الله عليه وسلم فبال على صدره كما يبقى النبي صلى الله عليه وسلم بايا فجئت أغسله مبالاتي وأخفو إتوين كورو على النبي صلى الله عليه وسلم قال النبي وعدنا يقول يغسل من بول الجارية تبقى جاكوي توما دبينين لا ما ṣùgbọ́n tó bá ti kéte ọmọdékùnrin ni pé wọ́n mi là á máa wọ́n mi sí. a rí pé bẹ́ẹ̀ yẹn ọ̀bùsọ̀nà tó ló ń jẹ́ ọmọ ọ̀dọ̀ fún àbísọ̀lá àti ìlànà tó ti ṣiṣẹ́ fún ànábì ni wọ́n gbé àwọn ọmọ yẹn wá bá nàbì sallallahu alaihi wasallam Hasan tàbí Hussein nítorí pé àrífẹ̀tù ismi as-sabi bi'aynihi laysa lahu ta'thirun fil istinbat nínú orúkọ tani nínú àwọn ọmọdé yẹn kò lórí kankan nínú bá a ṣe ń yọ òfin oníkan tuntun tí ó mú wa. ìtọ́kàjà ni pé ọmọdé ni so yọmọ ṣàfihàn fún ẹ bóòlù anábì sallallahu alaihi wasallam ṣe já láàánú bóòlù kẹsì pọ̀ lọ́kàn anábì sallallahu alaihi wasallam ńlá anábì ńlá síwájú fún gbogbo ọmọ wọn gbé ọmọdé wá bá ó ń bọ ọmọdé ṣeré ó tún gbé lẹ́yà débi kọ́ ọmọ tọ̀sí láyà tó túmọ̀ sí pé ti le ọmọ ọlọ́mọ nù ọ́ ó tilẹ̀ jẹ́ pé ọmọ ọmọ rẹ̀ ọmọ rẹ̀ náà nù ṣùgbọ́n tí àwa jẹ́ni tó ṣe kí tí wọ́n gbé ọmọ wa fún wa bẹ́ẹ̀ ọmọ wa gan ni tọ́ba ti ń bọ́ ọmọ tèmi tí ọmọ bá ti bẹ̀rẹ̀ sí ní sunkún ló tún máa já tó kó pamọ́ pamọ́ ọmọ rẹ̀ nù tó bá jọ ọmọ ọlọ́mọ ńkọ́ subhanallah torí ẹ̀ lànà Ànábì sallallahu alaihi wasallam wọ́n fẹnu kunu pẹ̀lú àwọn ọmọ ọmọ wọn ẹnì kí wọ́n á rí wọn náà lárúbá tó wà nàbí wà ní à ẹ̀ ń kíìsì àwọn ọmọ yín ẹ bẹ́ẹ̀ ni à ń kíìsì wọn. èmi ọmọ mẹ́wàá wọn ni pé ń kíìsì ta nínú àwọn ìṣòro náà ṣe wọn kí ni káwọn wá sí ọ̀rọ̀ rẹ̀ tí wọ́n á ti kọ́ lọ́n yọ̀kẹ́ kúrò lọ́kàn rẹ̀. nítorí délé ìkẹ́ni bẹ́ẹ̀ lànà ìṣòro lọ́wọ́ àwòsílẹ̀ wọn kírun jọ kan wọn forí kanlẹ̀ lọ́kàn nínú àwọn ọmọ ọmọ wọn yẹn Hasan tàbí Hussein ọ̀gbọ́n ẹ̀yìn anábì sọ̀rọ̀ lọ́wọ́ àwòsílẹ̀ wọn gbàtà anábì forí kanlẹ̀. ee bí a jẹ́ pa ọ̀pá bá kí wọ́n ti wọ́n á fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ gbé e? tí ọmọ tí wọ́n pé ẹ̀sìn bàbá òun bàbá òun náà lè ṣe fún wọn ọba gbé tọ́ wọn akékinni á wọ́n tún àwọn oníkun kò fẹ́ gbọ́ tí èèwọ̀n ọmọ lẹ́yìn ṣùgbọ́n níbi sọ fúlá àṣọ náà wọ́n sá bẹ́ lórí ìforí kan lẹ́nu á ẹni tó wá gba àdìsí yẹn wá ó ní mo bá gbórí òkè pé kí ni ṣẹlẹ̀ ẹ̀rú kan wọ́n ti ká nàbí ti kú ni fúlá àṣọ tó ló ti pẹ́ jù ó ní mo bá rí i pé ọmọ ló ti ẹ̀gbọ́n ẹ̀yìn ànábìsọ̀ náà tó mo tún sáré padà sí ìṣẹ̀lẹ̀ kan. nígbà tí wọ́n á kírun tán àwọn tí wọ́n kírun lẹ́yìn ànábì sọlá sí náà ẹrú bá wa o nígbà tí ẹ tó gbórí sókè tẹ gbórí òkè ẹ tó gbórí sókè tẹ gbórí òkè ẹrú bá wa kọ́ mọ́sí pé nǹkan kan ṣẹlẹ̀ o ẹ̀wọ̀n pé náà ẹ̀kọ́ kò ní sọ wípé kọ́ pé ẹ ti kú ẹrú o lóòótọ́ ní òkú ní lọ́la láti kù ẹ sì retí lọ́la ẹ̀ rí ilẹ̀ ọ̀tún lámọ́ ẹ fóònù rẹ̀ tí fóònù tí ọba wọlé ẹ fóònù ẹlòmíì láti wádìí ti ń ṣẹlẹ̀ ṣùṣùgbọ́n nu fóònù yìí yẹn ẹni sọ pé nítorí bàtà fi fóònù ni pé ẹ̀rù ń bọ̀ àkọ́mọ́sí fún mọ́tò lásìdẹ̀ǹtì àkọ́mọ́sí fún ọkú ẹ sọ pé ẹ̀rù bà wọ́n wọ́n sì pé mọ́tò níyọnu lọ́nà mọ́tò bàjẹ́ wọn ò lè kọ́ntínú kí wọ́n á sì pé wọn kọ́ mọ́tò pé mọ́tò l'accident l'accident báwò. bẹ́ẹ̀ náà ni ẹlẹ́rù bá wa ọ̀ nígbà tí ẹ ti tètè gbórí tó tó wọ́n ti nǹkan kan ṣẹlẹ̀ Ànábì sallallahu alaihi wasallam wọ́n ní nǹkan kan ṣẹlẹ̀ ọ̀sẹ̀ sí pé wọ́n gbà tó mo forí kan lẹ̀ ọmọ ọ̀ràn mi yìí kó gun ẹ̀yìn mi mo wá fẹ́ kó gun kó gun gbádùn débi tó pé kó tó di pé ń gbòòrò sókè subhanallah irun jama ni ẹ bá ẹ ké àwọn mímu jama ti bínú láyé sí wọn ti pòté gan lórí irun pé kí ni ṣẹlẹ̀ ṣùgbọ́n subhanallah àwọn fẹ́ kó gun gbádùn ló ti fẹ́ àwọn ò fẹ́ dígbàdùn rẹ̀ kù mọ́ lọ́wọ́ subhanallah so anabi kẹ́niyẹn wa ma arsalnaka illa kaffatan linnasi bashiran wa nadira wa ma arsalnaka illa rahmatan lil alamin ọlọ́run náà ti gbogbo àgbà ńlá yìí ọlọ́run tún náà àrùn àti kò lè bá jẹ́kẹ̀ gbogbo àgbà ńlá yìí eléyìí náà ni ìtumọ̀ pé gbà ní ọgbọ́n ọmọ wa sọ́dọ̀ anabi sallallahu alaihi ọmọ ọ̀tọ̀ sí látọpa ó ní fàbáyàlà bí sọdẹrẹ yìí àlẹ sọdẹrẹ yìí ó tọ̀ sí láyà ó túmọ̀ sí kíńgbà táwọn ẹbí sọ̀rọ̀ lọ́wọ́ àti lọ́ngbọ́ ọmọ lọ́wọ́ dídí àyà wọn tún gbé sí bí táànù wá sí kẹwàá àtọ̀sẹ́ni tó gbé ọmọ tó gbé sẹ́gbẹ̀ á tí ọba bá wọn gbọ́ ọmọ ó gbé sẹ́gbẹ̀ báyìí túmọ̀ sí tọ́ wọ́n sá ti ẹ̀ràn wọn lọ́ọ́ dìgbà kan ní pèsè kẹ́kàn kan bá gbé lọ́ọ́ ni àmọ́ tí àwọn tó bá ń bẹ ó rí pé bí àyà ló gbé mọ́ torí di eléyìí eléyìí fi hàn án nàbí sallallahu alaihi wasallam náà ti ṣe láàánú sí i ó sì tún bẹ́ẹ̀ ìgbà tí Abu Samah tó ní pẹ̀tí tó àbùsẹ̀ ọba wá láti wá pọ̀ ìtàn ó túmọ̀ sí wípé tó kó ti ti dẹ́kọ̀ nàbí sallallahu alaihi wasallam wọ́n jẹ́ tí máa ti ṣe wọn fúnra wọn. tàbí èyí tó ń pọ̀ fún ṣiṣẹ́ báwọn. torí kí ńgbà tó wà pọ̀ ànábì sọ pé má pọ̀ jẹ́ nǹkan kan ni. ànábì sọ̀rọ̀ lọ́wọ́ àríwò sẹ́lẹ̀ ọ̀sẹ̀ sọ yín pé kì í ṣe bíbọ̀ làánà ọkọ̀ wíwọ́n mi sí làánà wọn ni ti mímí ilẹ̀ jẹ́ wọn ni sí nǹkan mi fúnra mi. wọ́n kọ́ wọn wí ọ̀kọ̀ fún láti wọ́n ẹrù ti wá nínú hadithi Jarir ibn Abdullah al-Bajali tó jẹ́ pé àsìkò tó gba Islam pẹ́ kúrò níbi òṣèlú ọlọ́pàá àti sọlọ ń sọ̀rọ̀ alálọ wọ́n sọ̀rọ̀ aládébí fún ọ̀pọ̀sẹ̀ mo bá lọ sílẹ̀ ẹni tí ń gbìyànjú àti bọ́ ìbọ̀sẹ̀ aláwọ̀ sínú lẹ́sẹ̀ ànábì sọ̀rọ̀ lọ́wọ́ àdìsẹ́lẹ̀ anabi sallallahu alaihi wasallam wa sọ pé dáhùnmá dáhùnmá fi wọ́n sílẹ̀ fa inni adkhaltuhuma tahiratayn. ó kéwòn àwọn ọwọ́ méjèèjì àlùwàlá ti wájú mo ti kó ẹsẹ̀ méjèèjì kí n tó wọ̀ wọn. anabi ọ̀sẹ̀ pé àá àbùrọ̀ bá ń bọ́ bọ́sẹ̀ tó yẹ wa ó túmọ̀ sí pé anabi fi lẹ̀ tẹ́lẹ̀ ìtumọ̀ sí pé anábì kì í kọ̀ fún ṣiṣẹ́ sùn ṣùgbọ́n náà máa ń ṣiṣẹ́ ara ọ̀pọ̀lọpọ̀ ọba. eléyìí jẹ́ rìwáyà tó wá fún ọ̀dọ̀ Ibn Khuzaimah rahimahullah ta'ala. bákan náà àwọn onídùúgbà jáde o wọ́n tún gba àdéhùn yìí kan náà jáde nínú ẹgbàwọ ọ̀rọ̀ lùbáàbà bẹntù hàrì yàtọ̀ sí àbùsàmẹ ẹlòmíì tún gbà wá yẹn kí ṣẹlẹ̀ kan ó ṣẹlẹ̀ lójú èèyàn méjì mẹ́ta mẹ́rin kálukú ọsọ bóun ti ṣe rí kí ló ń gbọ́ kí ló ń rí jáde sì bá wá tó ṣe pé ọ̀rọ̀ tó kú sínú nǹkan kan náà ni.

ìtọ̀ àwọn obìnrin àwọn ọmọdébìnrin tó bá kán sí yẹn lára ààbò oyún ń bọ̀ mìíràn ó lè dẹ́kẹ́ láti mọ àwọn àmì sí omi akọ ìtọ̀ akọ ṣùgbọ́n o nígbà tí wọ́n bẹ̀ yẹn kì í sí pé ìtọ̀ obìnrin tó jọmọdé lásán yàtọ̀ sábàlá torí pé táàbà ti fọ ìtọ̀ ọmọdébìnrin a jẹ́ pé ìtọ̀ àgbàlagbìnrin kọ́ wọn fọ mi bá mi hàwùlà gbọ̀ngàn la gbọ́dọ̀ kọ̀ ìjẹ́ tó bá rí bẹ́ẹ̀ ìtọ̀ ọmọdékùnrin kọ́ tí wọ́n láwọn mi sí wọ́n sọ pé ìtọ̀ akọ ilé yẹn ọ̀pọ̀lẹ́ ọ̀jẹ́rì wàlùmùrọ́dù náwó níbi wọ́n sọ pé ìtọ̀ akọ ìgbà tí a ti gbà lérò orí ti kàn nù àwọn akọ tó rákọ lè jọ ọmọdé ó sì lè dá gbàlagbà ṣètà gbà lérò pẹ̀lú ètò àpọnmi sí òun náà ni akọkùnrin kékeré yàtọ̀ sí akọkùnrin tó dàgbà akọkùnrin tó dàgbà àpọ̀ ni fífọmi sí ọ̀ràn tó àgbàlagbà o lọ́kùnrin àbí lóbìnrin tó bá ti pé ìtọ́ ọmọdé kó lóróbìnrin fífọ̀ láàpù ìtọ́ àgbàlagbà bìnrin kọ́ mìmbábìn áwùlà òǹgàlà afọ́jú. ìtọ́ ọmọdékùnrin kékeré àwọn mi sí o túmọ̀ sí pé ńgbà tó wá sí wá sí wọ́n fi ìtọ́ akọ ìtọ́ akọ à eléyìí akọ wàá gbé lọ síbi àdìsí tó tún ṣàlàyé ẹ̀ torí pé máa kó bẹ̀rẹ̀ mà fi hadithin yufassalu fi hadithin akhar yubayyanu fi hadithin akhar ma ujmila huna yufassal hunaka má ọdọ hímọ hùnà jọba ìyẹ hùnà kí n tí wọn sàlàyé rẹ ń bí wọn sàlàyé rẹ ń bẹ o. lọ ilé ìjẹ́bù ti ṣe jẹ́ ń bẹ o. torí pé nẹ́gbàá ọ̀rọ̀ mi anábì sọ̀rọ̀ àti sọ̀rọ̀ kò fi bọ́ọ̀lù rọ́bì ìtọ̀ ọmọ tó ṣe pé mo mú ó túmọ̀ sí pé ọmọ tí mo mú àti ọmọ tí mo lóbìnrin tó bá pọ̀ ọmọ tí mo mú ni àwọn mi sì ọmọ tí mo lóbìnrin kọ́. àpọ̀ ṣé mumu ó túmọ̀ sí pé kò lóúnjẹ míì ju kó mumu lọ kò lóúnjẹ míì ju kó mumu lọ. eléyìí ló fa àwọn olùmọ̀wá wọ́n ti sọ pé lópin ìgbà tí kìíní kejì wọn àbá láti máa jẹun. tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní jẹun ọ̀bọ̀ òwúlò hàn máa yògò sọ̀rọ̀ ìtọ́ àwọn méjèèjì fi pọ̀ láfọ̀ọ́. fífọ̀ làkọ̀ àmọ́ tí wọ́n bá ti máa jẹun àní fọ́tọ̀ wọn ṣùgbọ́n ti láàmú sí kìnnì níṣẹ́ láàkọ̀ ìtọ́ ọmọdébìnrin láti máa wọ́n mi sítọ̀ ọmọdékùnrin àwọn àdéhùn mi tún wá ní ọ̀rọ̀ yìí tí wọ́n pọ̀ táde ti kan bá wá títí pé tó kó sínú làdéhùn mi náà kó sínú ṣùgbọ́n sàábí ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́gbàá wa. gẹ́gẹ́ bí àbùsà lọ́gbàá kan wá lubaba bẹ́ntòl hàrì onágbà kan wa. wọ́n pè àdìsí ẹnìkan ní ṣáhìd àdìsí ẹnìkejì àdìsí ẹnìkan wọn jẹ́ ṣáhìd lè àdìsí ọ̀ọ́ kí àdìsí ẹnìkan jẹ́ lẹ́rìí àdìsí ẹnìkejì. yẹn kọ́ ọ̀kan náà ni gbogbo wọn jọ gbọ́ kálukú sì ṣàlàyé tó ń gbọ́ kálukú ṣàlàyé ń tẹ̀lé àwọn tẹ̀lé ṣáhìd. àdéhùn yìí wọ́n jẹ́ àdéhùn kan tó mú wa mọ̀ pé ìyàtọ̀ ń bẹ láàrin ìtọ̀ ọmọdékùnrin àti ọmọdébìnrin nínú ìdájọ́ ìyẹn kéèkì ní kejì wọn tó jẹun gẹ́gẹ́ bó ti ṣe wá nínú àlàyé tí ọ̀kan nínú àwọn tó wà dé wá sọ pé ọmọ ti mú mú tí ò tí ì máa torí ẹ̀ eléyìí ni sunna anabi muhammed sallallahu alayhi wa sallam ìyẹn kí olóúnjẹ mi jẹ ti lọ àwọn tó bá ti bẹ̀rẹ̀ sí ní jẹ nǹkan mi ìtò ṣẹlẹ̀ lè pé tó bá ti bẹ̀rẹ̀ sí jẹ nǹkan mi ìtò kejì wọn kọ ìdájọ́ wọn di nǹkan kan náà ó di fífọ́ àwọn apá kan nínú wọn sọ pé kò sí yàtọ̀ láàrin ìtọkùnrin àtòbìnrin hànàfíyà ẹ̀màlìkìyà ìtọkùnrin kò yàtọ̀ sí to obinrin tòbìnrin. فإذا كان الحكم في بول الجارية غسل فالحكم في بول الصبي الذكر هو الغسل كذلك. ذكر في فلاح فيتوما جنين àjẹ́ pé tí ọmọkùnrin náà ń kọ́ fífọ̀ láàfọ̀ tó bá ti dùn wá lára. nítorí pé kullu minhuma najasa kiltahuma najasa gbogbo ọ̀kọ̀ọ̀kan nínú méjèèjì ẹ̀gbin ni nígbà tí màá ṣe fún gbogbo ẹ̀gbin náà ní ká fọ́ nù wọ́n ìlà ẹ̀yin náà ti mà pípé ìtọ́ni tó máa jẹ́ ẹnìkan ò lè díjú kó agbétọ́ ọmọdékùnrin nítorí kí wọ́n ti ní àwọn mi séyùn ẹ̀gbin náà wọ́n ní kò sí ìyàtọ̀ láàrin rẹ̀ àti àwọn ẹ̀gbin yòókù. lẹ́yìn àdìsí tó wáyé wọ́n ní ìtumọ̀ rẹ̀ ṣe bó ṣe hàn ọ́ pé. ìtumọ̀ rẹ̀ ní nǹkan àgbọ́yé pé gbogbo ẹ̀gbẹ́ fífọ̀ là ń fọ̀ àìwọ́n mi sí táwa táwa bá di sì jẹ nítorí àgbọ́yé tí ń. lọ́dọ̀ àwọn Hànàfíyà àwọn ní kárìdà kan tó máa ń lò fún nǹkan yìí wọ́n ní الخبر الواحد إذا خالف قياس الأصول الخر الواحد إذا خالف قياس الأصول فالمقدم قياس الأصول في خبر الواحد ìròyìn tí yẹn kan gbà wá tàbí kan gbà wá lọ́tọ̀dọ̀ ẹnìkan látọ̀dọ̀ ẹnìkan tàbí gbà lọ́tọ̀dọ̀ ànábì ẹnìkan gbà látọ̀dọ̀ tàbí ẹnìkan gbà lọ́dọ̀ eléyìí ẹnìkan gbà lọ́dọ̀ ó sì ti kọ́jọ́ pé ẹnìkan nù wọ́n á kọ́jọ́ pé ó sì kà sí fèé. ìyẹn ń pè ní khabar al-wahid àmọ́ khabar tí yẹn kú ọgọ́rùn yẹn gbà wá kò ṣeé ṣe ká pè rán tí ọjà wà tó wà bí òsì nílùú yìí èèyàn ó lọ sọ fún yín tẹ́ fi gbà èèyàn púpọ̀ ni so èèyàn púpọ̀ tó ti pé kò bá làákàyè ní pé ẹnu wọn kò lórí pé wọ́n parọ́ tàbí ẹ̀kọ́ ni ìjẹ́bú kù sára wá ìjẹ̀bú sara ó wà bí òsì hàn èmi ọ̀ma èmi ń béèrè ni ó wà mọ̀nà kò ṣe sí o kí bẹ́ẹ̀ ní sọ atúmọ̀ sí pé kò sí iṣẹ́ wọn kó gbogbo èèyàn ń sọ gbogbo èèyàn ń sọ gbogbo èèyàn ń sọ gbogbo èèyàn ń sọ yóò mú kí ẹni tó bá sọ pé òsì kan náà sọ òsì gbá àbí òye wa nítorí pé tí gbogbo èèyàn bá ti ń sọ ó ti tayọ ń ta lé pé àbí wọ́n ń parọ́ ni wọ́n ń parọ́ báwo nítorí di eléyìí báyìí àwọn sọ yìí pé ìròyìn tí èèyàn kan mú wá tó gbà wá lọ́tọ̀dọ̀ èèyàn kan látọ̀dọ̀ èèyàn kan látọ̀dọ̀ èèyàn kan tó fi dọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam ó ṣe é ti tó dé kọ̀ọ̀kan ní èèyàn kọ̀ọ̀kan kọ̀ọ̀kan tí a sì ṣe ń bì kan. tọ́lọ́ wá tako kìyàsẹ̀ lọ́sọ̀ àwọn àkàwé tó ti dìpìlẹ̀ nínú òfin owó láti síwájú ìgbàwó tó di pé nínú òfin ní báàbò pàhárà báàbò nàjàsá ti wọ pàhárà ó ní wípé gbogbo ẹ̀gbin pátákáàpà bọ̀ lánàá òfin tó ti wà ní kẹyàtọ̀ àfọ̀yìn tẹ́lẹ̀sì àkọ́kọ́ kan wà nù àwọn ìgbìn kan pété bá ti wọ́n mi tí ó ti tán sẹ́wọ̀n kó fẹ́ yọ kù nínú ṣáàtùl àfẹ́nu. wọ́n wá sọ pé tí khabar wahid tó bá mú nǹkan kan wá tó bá kó kìyàtùl àfẹ́nu náà lọ́dọ̀ tí wọ́n nìyẹn lọ́dọ̀ tí wọ́n àwọn sọ pé kìyàtọ̀ asùn làwọn ti ṣíwájú torí pé àwọn onítìtúrí hadith yìí báwọn wọn fi hadith púpọ̀ ti tọ́ka sílẹ̀ báwọn fi sọ Kùránì tó ti tọ́ka sílẹ̀ káwọn fi àṣọ ah, pé lèkúlẹ̀ qa'idatun istisna kòkò sófin kan àti kọ́mì kankan tó jayọ̀ kúrò torí rẹ̀ láti sọ pé àní hukmun kulli ṣùgbọ́n àní hukmun aghlabi àlófin kan tó kárí gbogbo àwọn nǹkan tó lè wá bẹ̀rẹ̀ ṣùgbọ́n àlófin kan tó ti kó lè kárí púpọ̀ nínú tó yẹ kó wá bẹ̀rẹ̀ torí nǹkan kọ́ jáde náà ìyẹn ni pé òfin kan ò lè wà kọ́ má ní nǹkan tí wọ́n ṣe exemption rẹ̀ so hukmun aglabi lọ kò sí hukmun kulli àpèjúwe rẹ̀ kuma ó ní kíní ìsìn kí ẹnìkan bá ní àgùtàn àgùtàn yẹn ó ní ọyàn ó ní wàrà nù ọyàn rẹ̀ ìwà àmú ẹ̀sùn mọ́lẹ̀ fún àkùkẹ́ ẹ̀yìn yẹn wọ́n kó jọ wàrà ń kó jọ ń bẹ̀ wàrà ń kó jọ ń bẹ̀ so títí ara ọyàn yẹn wọ́n wá tàn sára lọ́nà tó ti tẹ́ni tó bá wà rà yọ ọmọ òkè ha ẹ̀ràn yìí mà tóbi wàrà àgbà mílíkì ti ń bẹ nínú ọyàn rẹ̀ ni tí bá ti wà rà lọ ẹ̀ fún. milk yẹn làwọn bá hàn pé gbóǹsẹ̀ máa ní o láti ṣe máa ń pe ẹran bẹ́ẹ̀ ni mo à yẹn ni kí ẹran tí wọn so máa ń lẹ pé kí wàrà rẹ kí àti ọmọ kó fi wá sàn sára ká máa rò pọ̀ sára ẹnikẹ́ni tó bá ra ṣáàtàn mo à. ẹran tí wọ́n so mọ́lẹ̀ bẹ́ẹ̀ kí ọ̀yàn wa sọ dẹ́ntọ́ sanra tó bá ti lè fún wàrà rẹ̀ tí ẹran wa hàn pé bó ṣe máa ní fọ̀húwà bi khayri an-nadarayn ó lè tẹ̀sí àtà nǹkan nínú kọ́ dá padà wàṣọ́ àmì tẹ̀mọ̀ kọ́ dá padà wàṣọ́ àmì. nítọ̀mọ̀ kọ́dà padà pẹ̀lú múdù mẹ́rin dẹ̀bínú kó fi dípò wàrà tó fún yìí àbí kó sì fara mọ́ nígbà tó kó wù náà àdéhìí ni àdéhìí yẹn fẹsẹ̀ nílẹ̀ dáadáa bòbúrẹ́ bá ti ra ẹran tí so wàrà wà ẹran kan tó ti gbẹ lẹ́ra ẹ lè dá padà ẹ bá dá padà yẹn ẹ gbowó yín padà ilé wa di mílìkì tẹ fún yẹn onímọ̀ ní kíni sọ́ọ́ mẹ́ntẹ́mù múdù mẹ́rin tẹ̀bí nù àwọn kọ̀kọ́ ha wọ́n gbà wọlé ẹ̀ fófin tó rọ tọrọ mọ́ ni Hanifa ọ̀nìrà lọ́dọ̀ táwọn àwọn wòye pé hadith yẹn kọ́ lọ́rùn wáhìn ní kọ́ lọ́fà kìyàtà lọ́sọ̀ tọ́tako àkàwé tó ti di pilẹ̀ kí ni àkàwé tó ti di pilẹ̀ wọ́n ní òfin ṣe bí àdá lórí pé tí èèyàn bá ra nǹkan kan tí èèyàn sì lo nǹkan yẹn tí ò wá tẹ́ lọ́rùn láàrin àléébù kan tó rí mbẹ̀ tó fẹ́ dà padà nítòfin ṣẹ̀rí àsọ lè táwọn ẹ̀rí mi tọ́ka sí òun náà ni wípé àlùwájìbò fi qiyamil wa idha ta'azzara al-mithl yulja'u ila al-qima wala yulja'u ila al-qimati ma'a tawaffur al-mithl wat-tamru laysa mithlan lil-labani وقد لا يكون قيمة له ìpè tó fi ti sọ òní wípé tí wọ́n bá bá tẹ̀ ń bá kankan jẹ́ tí ó wà tó rẹ̀ irú tó bàjẹ́ náà ni ó rà wá nàtọ́ba rẹ̀ kọ́dọ̀ ẹnìkan jẹ́ nìkan wọ́n ti rí wọ́n ti mọ kọ́mpìnì tá a ti ṣe táyọ̀ ni kìnìún kankan ni àbí òye national ni wọ́n sì ń ta abẹ́ẹ̀ náà lọ́jà ọlọ́ irú ẹ̀ náà ń kọ́ lọ́ra wọ́n kọ́ kánda tó rẹ̀ etí rẹ̀ lọ́jà imú rẹ̀ ló gé ra ewé tí mo sì ń mú yẹn sí sẹ́wọ̀n pé ìwọ náà nígbà tí wọ́n bọ̀ ọba kan rẹ jẹ́ bẹ́ẹ̀ wọ́n sì bọ̀ ọ̀rọ̀ àmì ìsìn tọ́mọ kọ́kàn rẹ ọba rẹ àbí òní balẹ̀ tọ́ nísìnyí méjì ní China ilé ìtàn bàjẹ́ wọ́n wá ṣeṣeṣeṣe wọ́n wá méjì China wọ́n à rí wọ́n á lọ bọ̀ ọ̀rọ̀ méjì Malawi sọ̀rọ̀ pé kò ní dùn mọ́ àbí ẹ̀kọ́ pé at the end of the day made in China lè tọ́ bàjẹ́ tó ti pé China ní ìfikọ́ dáa kan lọ títí o àmọ́ wọ́n pé made in China ni so wàá pẹ́ pé made in China rẹ náà wọ́n dá padà fún un. irú tó bàjẹ́ ó fi wá nù pé irú rẹ̀ náà lọ sàn padà sábà wá owó rẹ̀ títí títí títí táàrí ìgbà náà wọ́n ní kò sanwó rẹ̀ ìgbà náà láà sí kíímà olù lọ́jẹ̀ gan five thousand lọ́jẹ̀ bó tilẹ̀ jẹ́ páàrí àmọ́ five thousand ni tọ́ kí kìí ṣe mílíkì ẹlẹ́ẹ̀kì ṣé owó mílíkì òun múdù mẹ́rin tóró ṣe ṣe kọjá pé bọ́kẹ́tì kan mílíkì lẹ fún ṣé múdù mẹ́rin owó mílíkì òun ó sì ṣe ṣe kọjá pé kùn ọ̀kan lásán lẹ fún lẹ́wàá san múdù mẹ́rin fún. pé ó logic ṣùgbọ́n logic yẹn ò ṣe déédéé nítorí bí tánàbí bá ti sọ̀rọ̀ ọ̀rọ̀ náà lè ṣẹlẹ̀. ìbá alukur'an sọ̀rọ̀ ìyẹn tún pé ẹ ẹ jẹ́ àpọ̀pọ̀lọ yiri kíni kò sí kankan tó yiri wọ eléyìí wọn kò ní fásitì ẹ̀tìbà nínú ilmu usul ní bábù lẹ́yìn wọn máa ń pè léyìn ní yàní qiyasun ẹ̀tẹ̀rọ̀hù qadihu min qadihi qiyas wa huwa qadihu fasadi ẹ̀tìbà kí irú rẹ̀ lẹ́tọ̀ káwò nítorí pé ijtihadun arada an náà fẹlẹ̀ hadda lahu min an-nadar. àgbọ̀dọ̀ wówó torí pé ìyànjú ni wọ́n takò ọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam wá pé sísọ gan àti ẹ̀sọ́ ọ̀dọ́gba dásínú balẹ̀. tó ilé yẹn iná fa làwọn hànàfíà ń bì làwọn fi sọ pé àà ah, sí yàtọ̀ àlè. sí ah, yàtọ̀ bó láti wá sàdé àwọn náà mú ìfọ̀tà anábì sallallahu alaihi wasallam. àwọn náà lérò pé àwọn ti fẹ́ di súnà ni níbi tẹ́ bá ti rí tí wọ́n ṣe bẹ́ẹ̀ torí pé àwọn àjẹ́ńdà òtítì àdéhùn tó ṣe pé particular people lọ́gbà wa ó ṣe ṣe wọ́n ṣàṣe àbí bẹ́ẹ̀ ni so but a ní principle kan tó yẹ kó ti di pillar tó sì jẹ́ pé àwọn ẹ̀rí tọ́pọ̀ tọ́pọ̀ tọ́pọ̀ ló mu wa so ṣé ọ̀yẹ́ ká di eléyàn mú àbí èyí tó ṣe pé possibility kó jẹ́ ká ti ṣe àwọnú bẹ́ẹ̀ ṣe gbà wá tó lọ ká dì mú àwọn gbogbo possibility yẹn àlèkà yìí lẹ̀ fún bí kọ́sẹ́ bá fàyè rẹ̀ lẹ̀ fún nǹkan púpọ̀ neglect inú sẹ̀rí àyè. so ẹni tí wọ́n ti wọ́n sọ sí òun ní sàdísì ti sẹ́ nítorí àwọn nǹkan tó sọ yẹn òun ni wàhálà mi tó bá wàhálà mi tó bá ni pé yọ fèsì lórí tẹ̀sí fèsì ti sẹ́. so wọ́n àti tàwíìl ìyẹn ni wípé yahmiluna alhaditha ala alwajhi da'if wa yu'ayyiduna dhalika bidalilin khariji. وهو الذي اصطلحوا على تسميته بتأويل wọ́n á túmọ̀ dé pẹ̀lú ìtumọ̀ tó lẹ́jù nínú ìtumọ̀ táde tìyẹn ní. ìyẹn ni pé wọ́n sọ pé àwọn mi sí ìtọ̀ ọmọdé wọn ni àwọn mi sí ìtumọ̀ rẹ̀ ni yóò bó fẹ́ lọ ayé bọ̀. òun náà ni pé àpọ̀ àwọn mi sì ṣe dàpọ̀. wọ́n ní kò yí ọ ni torí níta bá fún mi sí yóò rìn àbí òní rìn yóò rìn. tọ́ba sì ti rìn afọ àbáfọ̀ àfọ̀ so wọ́n wá gbé lórí ìtumọ̀ tó wọ́n á fún ní nǹkan tí ó ti lẹ́yìn látara àwọn ẹ̀mí tí ò sí nù àdéhìí yẹn ilé ẹ̀ ni wọ́n ń pè ní tọ́ àwọn ni wàá lè lẹ́ bá ńgbà tó jẹ́ pé bí wọ́n ti ṣe pé ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ nù. ọ̀rọ̀ lẹ́ẹ̀kejì òun náà ni wajhun li shafi'iyya àwọn shafi'iyya wọn ni qawl wọn sì ni wajh gẹ́gẹ́ bí àwọn hanabila wọn ni wajh wọn sì ni qawl yẹn kó àwọn shafi'iyya wọn sọ nínú wajhu kan lómìnir sè màtí wọ́n bá mọ kíkù tó sì mọ ẹni tí wọ́n ń pè ní. أصول الفقه تسمى أصول كل مذهب من المذاهب الأربعة تعطوني أصول الفقه تعطوني ثم أصل كل مذهب من المذاهب الأربعة اللي يوم أما إنه متى تاريخ التشريع الإسلامي That is history the legal aspect of Sharia. So ibẹ̀ nìyẹn ti máa ẹ̀mọ̀ mọ́sáàbù kọ̀ọ̀kan ẹ̀ tún máa ọ̀sùn òkè ẹ̀ kí ni òṣùlù wọn. ní ìsìgbà tó bá máa gbogbo nìyẹn ó kàn gbé tíra wọn kan wọn ní kí wọn túmọ̀ fún wọn ní wọ́n ṣẹ́fì iye tó fi wọ́jù àwọn ṣẹ́fì iná tó sọ nínú ojú kan ojú wo wọn ò sì sọ nínú mú. so nítorí pé kọ́wùlù wà wọ́jù wà kọ́wùlù òun náà lọ̀rọ̀ tí ìmáàmù mọ́sáàbù sọ ọ̀rọ̀ tí ìmáàmù mádàbù sọ ni wọ́n ń pè ní kíni ọ̀rọ̀ ìyẹn tó bá jẹ́ pé àwọn ṣàfihàn ni o kìí ṣe gbogbo èèyàn ọ̀tún lọ́dọ̀ màlìkíyà àbí ọ̀dọ̀ Abu Hanifa àwọn tún ní òfin míì tó bá ké ṣàfihàn ló sọ̀rọ̀ wọ́n sọ pé wọ́ṣàfihàn fi qawli wọn ní sọ pé wọ́ṣàfihàn tó fi qawli torí pé àwọn ṣàfihàn tó bá sì jẹ́ pé ìmáàmù wọn ló sọ̀rọ̀ wọn ní sọ pé wọ́n ṣẹ̀fẹ̀rí yóò fi kọ́ wọ́n sọ pé wọ́n ṣẹ̀fẹ̀rí yóò fi qawlihi al-qadim àbí wọ́n ṣẹ̀fẹ̀rí yóò fi qawlihi al-jadid àbí wọ́n sọ pé wọ́n ṣẹ̀fẹ̀rí yóò fi al-jadid àbí wọ́n sọ pé wọ́n ṣẹ̀fẹ̀rí yóò fi al torí pé ìmáàmù ṣẹ̀fẹ̀rí lọ́rọ̀ oríṣi méjì ọ̀rọ̀ tẹ́lẹ̀ àtọ̀rọ̀ tuntun torí pé ìmáàmù ọ̀rẹ́ ọmọ púpọ̀ nínú àwọn tó kọ́ ọmọ wọn ni Malik rahimahullah ìgbà tó kọ́ ìmọ̀ ọkọ̀ mọ̀ ọkọ̀ aláàrin péréte lọ́dọ̀ Malik gbogbo ẹ̀ ó sì ha tó kò sí nǹkan tí ó tún kọ́ mọ́ lérò tiẹ̀ ọkọ àdàlù fún ọ̀kẹ́ odò olùmọ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ṣe fatawa wọ́n bi lọ sí àwọn ọmọ kí o ìmáàmù Abu Hanifa àwọn bẹ́ẹ̀nbẹ́ẹ̀ nínú àwọn tó bá láyé ń bẹ̀ ọ ni Muhammad ibn Hasan Shibani ọmọ kí o ìmáàmù Abu Hanifa tó sì kó lóde ká mọ̀ pé nìkan jẹ́ Abu Hanifa lọ́kọ̀ àwọn tíra láǹpẹ̀ ní kótóbó zahir riwaya àwọn tíra tó ní í ṣe pẹ̀lú kíni mazhabu hanafiya gàgàgà Muhammad ibn Hasan yẹn ló kọ́. ẹ máa gbàgbé o Muhammad ibn Hasan Shaybani yẹn náà ọmọ kí Imam Malik ló náà torí pé wá Medina wọ́n kọ́ mu wá pa àlọ́dọ̀ Imam Malik ṣùgbọ́n bàtọ́ kọ́ mu wá pa àtọ́lọ́dọ̀ Imam Malik tó padà sí Iraq wọ́n kí lóòtì fún Imam Malik ọkọ̀ síra kan al-hujja ala ahli al-Madina ó ti yára ní pé tọ́ wa. tó bá rí àṣìṣe lọ́dọ̀ àwọn èèyàn gbà tó wà lọ́dọ̀ wọn má má dànù bèbèbè kó wọn di ọmọ ilẹ̀ kó omi lọ mọ́ àbí òye ìgbà tó wà lọ tán àfà ìgbà náà lọ al-hujjatu ala ahli al-Madina wọn ará Madina sọ́ba yẹn àwọn malikiya wọn sọ́ba ń fà èsì rẹ ni tó yé <laughs> muhammad ibn hasan al lórí rẹ muhammad ibn hasan al ó ní riwaya tiẹ̀ lil Muwatta. ọgbà lọ́dọ̀ Imam Malik eléyẹn special edition cartoon eléyìí tó túmọ̀ sí pé tá a ní tìrọ oríṣi méjì tìrà kan ẹ̀yọ méjì má bóyá lékejì wọn tó yẹ torí yẹn bóyá ìyàwó àwọn wa sọ pé tìrẹ yẹn ìyàwó yẹn èèyàn máa yá yẹn ìyàwó yẹn la bẹ́ẹ̀ náà ní má yá yẹn ẹ kò sáyè. alhamdulilayi wọn ń tà lọ́jà wọn náà ra tiẹ̀. ìyẹn ni kí n gbà mí ó ṣe mistake tí ò ní mọ̀ ọkàn ní tíra kan oríṣi kan ọwọ́ apẹ méjì mẹ́ta wọ́n wà ní mo bọ̀ léyìí mo bọ̀ léyìí kó tètè kó jẹ́ pé njọ́ kan wàá mọ wá kankan ó ti sọ edition gbùn yẹn lọ́wọ́ kò sínú ìtọ́ àlọ́dọ̀ tiẹ̀ nítorí pé bẹ́ẹ̀ ṣe gbé manuscript rẹ̀ jáde ẹni tó gbé jáde wọ́n mọ ẹsẹ̀ dúró àwọn lọ. ṣé o máa ń gbé manuscript jáde tó ti ti kọ́ mọ́rì nǹkan kan kàkọ́ ọlọ́gbọ́n sàárín yẹn kó o fi wẹ́ẹ̀dì tó tọkàn òrùkọ́ wà relevant ó nítumà o gbé sí i bàbá àti manuscript tó ń sèrè ọ̀wà mọ́ clear ni wọ́n bá gbé tiẹ̀ jáde dáadáa. lórí pé ìdílé wọn wà lọ́rọ́ bá dorí sí mi mọ́ lọ́nà tiẹ̀. ìrẹ́ ló ti jẹ́ pé ìtumọ̀ gbàlérò ń bì ní pé tó bá ra mọ́ apá lọ́jà tẹ̀lé ra mọ́ apá kan kọ́ ọkọ́ ọmọ rẹ̀ àmọ́ ti ní mọ̀ apá kó tún á rí mi wọ́n pe bèbè wáyé ti Muhammad ibn Hasan Shaybani ó ní kí ni Shaybani ibi mo ti ní mọ̀ apá Shaybani tíra mi tún mọ̀ apá náà ni àmọ́ ẹlòmíì lọ́ọ́ gbà wá wàá rí àwọn àǹfààní kan bẹ́ẹ̀ tó ní rí nù mí torí pé bó ṣe gbọ́ ẹnu máa ń lè lè yàtọ̀ síbẹ̀ lómi ti sọ tiẹ̀ wọ́n mọ̀ á kọ̀ǹpì àrẹ̀mọ́ra wọn gbàtí wọ́n máa ń rìsà wàá sọ kó tó ti rí wáyà Yahayani amari waya tó wá lọ́dọ̀ Muhammad Hasan Shibani àfikún bá ìbẹ́ńbẹ́ àdínkù wá ìbẹ́ńbẹ́ èyí tó ń pè fíkìrù nu eléyẹn ló ju kọ́ ọmọ òun tó ó yàtọ̀ sí tó ìgbà tí ọba Hasan Shibani Muhammad ibn Hasan Shibani ọ ọ̀wà gbọ́n púpọ̀ tìrọ̀ ni imáàmù Shafi'i wọ́n láwọn ọ̀rẹ́ ni sanra tó tún gbọ́n. àfi Muhammad ibn Hasan al-Shaybani ó túmọ̀ sí pé kòyẹ kókó ayé táwọn arí wọn sọ ẹ̀sẹ̀ mọ̀ pé àwọn ọ̀sọ́ yìí kò sí kò sí bẹ́ẹ̀ yóò ṣe sanra tí ó tún gbọ́n bàbá ti yọ Muhammad ibn Hasan al-Shaybani ah, wọn láwọn ń ta àwọn àwọn òrí ẹni tó sanra tó tún gbọ́n àfi Muhammad ibn al-Hasan al-Shaybani ètò túmọ̀ sí pé màá pa ti sanra tó bá ní í ṣe pẹ̀lú kóúnjẹ lèyàn jẹ tó fi sanra yìí máa sábà fẹ́ kó bọ̀ lọ nítorí pé al-badanatu tudhibul fitana kí sanra máa ń pọ̀ lọ́lọ́ wọn náà wọn gbà tó máa tó ń jẹ tó ń kì tó ń kì tó ọ̀ràn ajú gbogbo ọ̀rọ̀ tó máa ń bọ̀ sọ ní wọlé ẹ̀ka jẹun títí tójú yí ẹ̀ka kó ti di nǹkan míì. Muhammad ibn Hasan al-Shaybani olùmọ̀láàni olùmọ̀láà gidigidi Imam Shafi'i sàǹfààní lọ́dọ̀ rẹ̀ gan. ìgbà tí Imam Shafi'i tó wà ní Hijaz, Amaka, kankan yàní alifóòtù níbí fíkìú tiwọn ọlọ́nsọ ànábì sọ ọlọ́nsọ ànábì sọ fíkìú àwọn máa Malik ni wọn bá bí máa Malik léèrè nípa tí ò ti ṣẹlẹ̀ wọn sọ ti ṣẹlẹ̀ ni wọn ni kò ti ṣẹlẹ̀ ọ̀dà tó bá ṣẹlẹ̀ béèrè mo rò pé yé so nítorí káwọn ọ̀fẹ́ fìtínà àtọ̀mọ́ lọ wá sí nǹkan tí ò sí òkú ti kú láti jó ẹ̀ńtí wọn lọ bú ọkọ lójú ẹ̀ àwọn ọ̀fẹ́ abẹ́ntí ò ti kú ẹ̀ ń sá láàkí là so ṣùgbọ́n ní Iraq lọ́dọ̀ àwọn Abu Hanifa àwọn ní fífò kan táǹpẹ̀ ní fiqhun iftiradi fífò kan máa lè fọ́n pé ní fiqhun waqi'i ayé mabnahu ala ma yaqa wọ́n mọ́ lórí tó ń tẹ̀lẹ̀ tó wà nílẹ̀ ní kẹ̀kẹ́ àbí sin àwọn kankan tẹ̀ǹkan tẹ̀ǹkan tẹ̀ǹkan tẹ̀ǹkan forí ara yín fi wò pé ẹ̀tẹ̀yìn tẹ̀ǹtẹ̀ǹtẹ̀ ìmájìn rẹ̀ kó sí sí ó tún sí sí ẹ̀ gbọ́dọ̀ bí wá dọ̀ máa lé. àmọ́ lọ́nà àwọn Abu Hanifa tó máa bí wọ́n léèrè béèrè kan wọ́n dà àwọn náà fúnra wọn tó máa bẹ̀rẹ̀ àwọn ìtẹ̀lẹ̀ kànà máa dá ẹ̀ so ètò ọ̀ béèrè nù ṣùgbọ́n tó bá jẹ́ bá ń kọ́ tó bá tún rí bá ń kọ́ ìgbà tó ayọ̀ báyìí nǹkan ìbéèrè kan bá di oríṣi ogún torí àwọn sẹ́ńkì wọn ni ọ̀rọ̀ àìtì yóòn ọ̀rọ̀ àìtì yóòn فإن فقههم مبناه على الرأي المبني على الدليل fíkì wọn mọ lórí ìyànjú tó ṣe pé àtinú àlùkùránì àti sùnnà làwọn náà fi tẹ̀lé hàn. gbọ́dọ̀ àwọn máa ń máa lè kọ́ bá tẹ̀lé ẹ̀ má bí wọn lọ́fà náà ni tọ́mọ yọ lẹ́nu gbàtà àbí malik léèrè ogójì ìbéèrè wọn á ní mẹ́rin ló ń mọ̀ èsì pípọ̀ mọ̀ ọmọ ṣùgbọ́n fíkì tí wọ́n tí wọ́n rẹ́ẹ̀rì fún wọn sọ tí wọ́n bá tó bá pé ru àwọn iraq ni wọn pé iraq náà ti ń bọ̀ àbẹ́rẹ́ rí nǹkan mẹ́wọ́ so tó bá pé ru àwọn iraq à kọ́dà èyí tí wọ́n gbé lọ lọ́lé tí wọ́n sọ̀rọ̀ ẹ̀dín tùrọ̀ ìlú sẹ́kítì máa ń ka fíkì tí wọ́n à àfikọ́jẹ́ pọ́pọ́lọ rẹ kò sí nǹkan tí ń dà láàmú gbà ni ló fi lágbọ́yé tó máa ń ka fíkú àwọn hànàfíyà tí kí wọn ló le jù. ìgbà tí Imam Shafi'i rahimahullah tó jókòó pẹ̀lú àwọn hànàfíyà yìí Muhammad ibn Hasan al-Shaybani ó sàǹfààní lọ́dọ̀ rẹ̀ gán. ó rí nǹkan kan ń pè ní ilm usul usul al tí ó hàn dáadáa ní Hijaz nítorí pé àwọn ọmọ yìí sọ pé وهذا دليل مجمل وبيانه في هذا في الدليل الآخر nífẹ̀ẹ́ rí báyìí wọ́n dé sangiliti nítorí sàlàyé rẹ̀ ń bẹ náà àdé ti báyìí wọ́n lè sọ pé lè máa sọ nasikhuhu hunak wọ́n lè sọ pé lè khaa wa amuhu hunak wọ́n sì lè sọ pé lè yé mutlaq wa muqayyaduhu hunak gbogbo àwọn kan gbẹ strange àwọn technical words ẹ̀yìn gbọ́rù rẹ̀ ní hijaz ẹ̀sìn ọ̀pọ̀ ọmọ tí ọba gbogbo ní sẹ́ni sáwàdà ńlẹ̀ ẹ̀kọ́ tó jẹ́ mọ̀ òun àmà dì mú ni ẹ̀wọ̀n káwọn mi gbogbo ní sáwàdà náà wọ́n fi rẹ́yìn gbogbo nǹkan bá gbọ́ mọ́ àwọn lọ bẹ́ẹ̀ ni máa mú ṣáfì ń dì mú ń dì mú ń dì mú. tó padà dé tó padà dé báyìí tó padà sí mẹ́ta ọkọ̀ kìtà àbúrò rìsàlà rìsàlà tó fi usul al-fiqh ọjọ́ tíra kọ́kọ́ tán kọ́kọ́ sẹ́rí láyé nínú usul al-fiqh àti ti sàǹfààní rẹ̀ nù àwọn òṣìṣẹ́ oníkàwọn ọkọ̀ wí kan ìṣòwò ti kọ̀wé ní tó fi wá di rẹ́kọ́ọ̀dù títí dòní. Imam Shafi'i rahimahullahu ta'ala báyìí ló ṣe tó fi kírẹ́ẹ̀tì ìmọ̀ yìí. Tọ́ ìgbà tí àwọn Hànàfíyà tí wọ́n rí kó ti mú nǹkan máwọn la wọ́n náà wá fẹ́ sí kankan jẹ́ kó àwọn Shafi'i náà mọ̀ tó tiẹ̀ jẹ́ pé ní kíkọ́ lẹ̀ sí bọ́dọ̀ àná ti kọ́ yìí àwọn ṣàfihàn náà wọ́n wàá sọ pé ṣáfì ẹ̀ máa kí o Muhammad bin Hasan Shaybani o àdúró ṣáfì lápò ọmọ kí o ọmọ kí o Imam Abu Hanifa nílá. ẹ̀rí nǹkan mẹ́ pé òkè olódò làbàyà náà o ọkàn jókòó wájọ fikùn lukùn rí ni kókóró fikùn lukùn mú àpàtó orí gbàtẹ́ jọ fikùn lukùn rẹ́ kú so wọn á ní ọkàjọ fi kùn lókun ni. tọ àwọn hànàfíyà náà wà láwọn oṣù ìmàkà ó ṣe pé àwọn kọ̀ọ̀kan kọ́lẹ̀ náà ṣàfihàn onímọ̀ ń parí. báyìí ni wọ́n fi ìmàkà lélẹ̀ náà ń pè ní alqawaidu alfiqhiyya alqawaidu alfiqhiyya so ọ̀kan nínú àwọn ìmáàmù hàníyà fi bilad ma wara an-nahar wọ́n dá gbogbo fíkú ìmáàmù Abu Hanifa padà sórí àwọn qawaid péréte ìkan sẹ́kítì àti mẹ̀yìn àti máa gbogbo fíkú. afọ́jú wa ni tí ọ̀wá afọ́jú tán tó gbégbá ara àbí tó afọ́jú tán tó wá pé ọlọ́run nípa iná lójú ó. Ah ìyẹn ni pé ẹwù tó lọ sí fún ọ ẹ ti gbà ọlọ́dọ̀ ọlọ́run àwọn kò ní pẹ́yìn náà lójú nítorí pé ibi tí wọ́n ti gbọ́n láyé wọ́n fọ́jú wọ́n yarọ kìí pé kí wọ́n mọ̀ gà nípa àwọn mọ̀ pé eléyìí nǹkan ló tún lé àwọn lárí so ọba yẹn alalẹ tó bá ti wá kírun ìṣá ìtàn yóò máa pa àwọn ọwá ìlú kọ̀wáìdì nǹkan bíi seventeen principles lọ́dà gbogbo fíkì Abu Hanifa padà sí ṣé ẹ bá ti máa seventeen gbogbo fíkì olójúmọ́ tó bá ti wá kírun iṣẹ́ ìtàn lè má mú ni mọ́sálásí rẹ̀ tó bá ti wá kírun iṣẹ́ ìtàn yóò àjò níbi kan ní mọ́sálásí yóò ti rí pé gbogbo yẹn ti jáde nínú mọ́sálásí abọ́jú nípa yóò wò pé gbogbo yẹn ti jáde nínú mọ́sálásí gbàná ni wọ́n á bẹ̀rẹ̀ sí ní memorize gbogbo àwọn principle tó tó dá fíkú Abu Hanifa padà sí. bẹ́ẹ̀ lẹ́nìkan náà ṣàfihàn gbúrò rẹ̀ pé ntí <laughs> nítọ́kàn náà Hanafiya ṣe yóò lọ́ba wa ṣáàbù wa bẹ́ẹ̀ ó wá wíra rẹ̀ mẹ́ni wíra rẹ̀ mẹ́ni nu mẹ́sàlásì nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní memorize kìíní yẹn. tòlótọ́ ìgbà tí wọ́n fà kírun iṣẹ́ ìsẹ́ńtẹ́ yẹn ètò ìkó tún bẹ̀rẹ̀ sí memorize wọ́n memorize ẹ̀ lórí ẹlẹ́ẹ̀keje ìníkọ́ bá gbé bàbá tó wá dí ọ̀rọ̀ gbọ́ nínú ẹni tó wéra rẹ̀ mọ́ ìlànà bá fura pé ẹnìkan ti wọnú mọ́tíláṣí o wọ́n máa fi pọ̀pọ̀ àwọn wá ibi tó wà kàtí wọ́n fi dí ibi tí kótó ni wọ́n bẹ̀rẹ̀ ló túlẹ̀ méje tó wọ́n á gbọ́ òun wá sì torí rẹ̀ dá mẹ́tàbù lè má mi ṣẹ́fìrí padà sí di pa ìdá. ọ̀nà pé ọpọlọ ń retí látùtù eléyìí túmọ̀ sí wípé àwọn olùmọ̀ ńlá wọ́n wà nínú àwọn olùmọ̀ ìṣẹ̀lẹ̀ àìdáì níta wọ́n kàn fẹ́ lómi ni pé tí wọ́n sọ pé wọ́n ṣẹ̀fẹ̀ ẹ̀yẹ tó fi wọ́ọ̀jì ìmáàmù Ṣáfi'í rahimahullah ìgbà tí wọ́n padà dé Hijaz ọ̀rọ̀ rẹ̀ yí padà kìí ṣe rọrọ̀ tó ń sọ tẹ́lẹ̀ ní ọ̀nì ẹ̀rí ó tún ti ṣe tíra àkà fún wa àrísàlẹ̀ so àwọn fatawa tó ti ṣe tẹ́lẹ̀ ìgbà tó dé Misra ó di pé àwọn ọ̀rọ̀ tó ti sọ tẹ́lẹ̀ bẹ̀rẹ̀ sí ní tún sọ yìí torí ẹ nínú tíra rẹ̀ gan ó láwọn tíra rẹ̀ kẹ́kẹ́ nínú tíra rẹ̀ ní al so ọsọrọ kẹtẹlẹ otutu sọmi nìsín ọsọrọ kẹtẹlẹ otutu sọmi nìsín torí àwọn sọkọ ẹsẹfìrí òfin kọdín ẹsẹfìrí òfin jẹdì torí àwọn ìmọ̀ nígbà wọ́n yọrọ rahimahullah nínú tí wọn àwọn al-Majmu' fi sharh al-Muhadhab al-Shirazi ní gbogbo madhhab al-Shafi'i gbogbo ntí Shafi'i sọ fil qadim laysa alayhi al-fatwa wọn ti fi ṣe fatawa yafi nínú àwọn masáyìlì tí ń bọ̀ yìí. ọwọ́ yìí tí wọ́n sẹ́kù tí wọ́n select pé wọ́n máa fi ṣe fatawa náà ọ̀rọ̀ rẹ̀ tó ti sọ tẹ́lẹ̀ ìmáàmù Imam Nawawi ṣàlàyé rẹ̀ fún. so àmọ́ tí wọ́n sọ pé Shafi'i yìí ò fi wajh wajh yẹn òun ní ọ̀rọ̀ tí àwọn ẹni tó ní gbìyànjú nínú àwọn ẹni tí ń tẹ̀lé Shafi'i sọ. àmọ́ tí wọ́n sọ lọ́rọ̀ tiwọn ọ̀rọ̀ pé wọ́n fẹ́ pẹ́ńsípù ìmáàmù Shafi'i àwọn ti rí rọ̀rọ̀ bẹ́ẹ̀ sọ léwà irú ẹ̀ náà ń pè ní wọ́ọ̀jù torí rẹ̀ wọ́ọ̀jù òun náà tún wà lọ́dọ̀ àwọn hanabila àwọn tó ń tẹ̀lé ìmáàmù ahmed ibn hanbal ṣùgbọ́n kò sí nǹkan kan tí ń jẹ́ wọ́ọ̀jù lọ́dọ̀ malikiya kò sì sí nǹkan tí ń jẹ́ wọ́ọ̀jù lọ́dọ̀ hanafiya torí ẹ̀ tó ọba lè wá tó ọba rí á sì bùn ọ lẹ́bùn gbogbo tíra àwọn hanafiya kò mú kíníkan wá fún ọ sọ pé wọ́ọ̀jù nínú tíra malikiya ó sì wà ń tòsí rẹ o lè bẹ̀rẹ̀ sí wà wípé ìgbàkan o tí wọ́n ń pè ní wájú lọ́dọ̀ malikiya kò mú wa. so eléyìí ọjọ́ ọ̀kan nínú tí àwọn Ṣafi'iyya tẹ́ńtẹ̀lé ìmáàmù Ṣafi'i sọ wọ́n ní lára tí wọ́n mi sí ìtọ̀ ọmọdékùnrin tó lọ sí ọmọdébìnrin gẹ́gẹ́ bá ti fi ṣe mú wa àti ṣiṣẹ́ bẹ́ẹ̀. lè ṣe déédéé. ọ̀rọ̀ kíra ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì yìí náà ni ọ̀rọ̀ Imam Ahmad rahimahullah oní ọ̀sẹ̀ pé kọ́nẹ́lì ti ṣe yá bẹ́ẹ̀ náà láàyà. pé ni ànábì yá nǹkan àwọn wà papọ̀ wá wà àti wà papọ̀ àgbádùn nìyẹn o. sọ eléyìí ń bẹ́ẹ̀ nù àwọn ẹ̀rí tí wọ́n ń pè ní. nínú àwọn ẹ̀rí tó bí ìmọ̀tàpẹ̀ ní fòrókò fìkìyà nínú àwọn ẹ̀rí tó bí ìmọ̀tàpẹ̀ ní fòrókò fìkìyà ipe àwọn nǹkan méjì tó jọra wọn ní gbogbo ọ̀nà tí ìdájọ́ wọn ò sì jọra wọn. sọ́mà àtọ́mọ̀kùnrin lọ wọ́n bá da ìtọ̀ ọmọbìnrin sínú ògbó pure water wọ́n da tọmọkùnrin náà kékeré sínú ògbó pure míì èwo ni etí tọ̀ kọ́lọ̀ wọn tó yàtọ̀ ni òórùn nǹkan kò dájú pé ó yàtọ̀ bóò wá ní sẹ̀rí àkásí yàtọ̀ láàrin nǹkan méjì tó fi gbogbo nǹkan jọra wọn ọ̀nà pẹ́ lómi lè sọ pé contradiction àwọn táwọn ti sọ pé àwọn fẹ́ fi sẹ̀rí àná nù báwo bá ní contradiction in your understanding because you know nothing and you are nothing. Mama later be shake. Later be shake. Wah wala la. Wah. Eléyìí ó fi hàn wá ike ẹni tí ń sọ kí contradiction ń bẹnu ṣẹ̀rí àwọn olè òpè torí rẹ̀ ló ti jẹ́ pé ìmọ̀ tí àdìsí ń tọ́ka sí wọ́n lò ní certificate. Alpo ìdajì fẹ́kẹ̀ẹ́ ni torí rẹ̀ alimami zarkashi rahimahullah nínú tíra àwọn àkọwáì wọn ní idil fiqhu sam'un wọkọ fíkú ẹsẹ nǹkan kan àti kápọ kátùtù kátùn kátùn pin. ẹ ti dín mú ṣẹ̀rí àyè ipa nǹkan méjì pọ̀ ló ti kún yàtọ̀ síra wọn. gẹ́gẹ́ bí kì ti ṣe ya méjì kí wọ́n jọra wọn. yíyá nǹkan méjì tó jọra wọn yìí sì fi nǹkan méjì pọ̀ tó jọra wọn. ìyẹn yẹ wò nísìnyí ẹ̀ka sọ pé àbòsí pa bóòlù obìnrin tó máa gbàdá di tọkùnrin ọgbà ní ogun wa kullu wahidin minhuma insanun ìkíní kejì wọn kọ́ èèyàn ni báwo ni sẹ̀rí àti sọ pé tẹ́ ẹ bá bímọ ọkùnrin kẹ́ẹ̀kọ́ àgbò méjì tẹ́ ẹ bá bímọ obìnrin kẹ́ẹ̀kọ́ àgbò kan wọ́n ní contradiction. báwo ni sẹ̀rí àti sọ yìí pé tẹ́ ẹ bá ń wẹ́lẹ́ rí ó ti kọ́ àwọn ọkùnrin lẹ́rí ọkùnrin mélòó nípa tó jẹ mọ́wọ́ ọkùnrin méjì. wọ́n fi tá a bá ti rọ́pìn kan ó ti kọ́ àwọn yòókù tá a tún rí obìnrin wọn ó mélòó obìnrin méjì dípò tọ wọn bá yarí wọn gbọn mú wọn ni gbogbo ohun èèyàn náà ni wọn wọn fi fa wàlá fi fa fa torí pé fa kò ń bẹ torí pé ọlọ́ni wọlé sẹ̀dẹ́kẹ̀rú ọkùnrin ọ̀dà bí obì ẹni tó bá lò wọn gbà bẹ́ẹ̀ ẹ jẹ́ pé ká pè ní mista mista halimadi tí yóò bínú àbí òní bínú ní ọ̀gbẹ́ni Halimatu yóò bínú àbí òní bínú yóò bínú arákùnrin Maimunatu yóò bínú àbí òní bínú yóò bínú. Ah! tọ́ ikú ọlùtí Halimatu kí wọ́n lùtí báwò náà kó bìn àbí èso bìn obìn wàhálẹ̀ yìí ìyàtọ̀ ń bẹ ntí yàtọ̀ bá ń bẹ láàrin wọn ni sẹ̀ríà máa ń fún ntí ò bá sí yàtọ̀ láàrin wọn sẹ̀ríà kì í fún wọn. yàtọ̀ tí wọ́n á ní yàtọ̀ tó láàrin ìtọ̀ ọkùnrin àti tóbìnrin. àkọ́kọ́ àmọ́ àbá àmọ́ aládìsí ti ṣe yàtọ̀. gẹ́gẹ́ bí àdìsí tí ó sọ pé wọ́n bí anábì sọ́lá àṣùlá léèrè ẹ̀jẹ̀ tá a bá àgùntàn látọ̀ orúkọ ìrara ọlọ́jà náà kún mọ́ wọn lè tún sí gbogbo ẹ̀kú mọ́ gbogbo ọ̀kọ̀ kan nu ọkú mọ́ kí ló kọ rẹ̀ ẹran nígbà tó kí ni àtọ̀ ẹran ẹran ni gbogbo ẹ̀ka ẹ̀ wá wò nǹkan bẹ̀ nítorí tọ́lọ̀ sòṣèré <laughs> àti ìyàtọ̀ láàrin wọn torí pé kí ni bẹ láàrin wọn ìyàtọ̀ ànábì sọ̀rọ̀ wá àìsàn lọ́nà ọkọ̀ gbogbo ajá ó bẹ̀rẹ̀ sí ní kọ́ gbogbo ajá Mẹ́dínà omi tí ẹni tí wọ́n tán káwọn sábẹ́ bá ti yọ ajá àwọn ah, ajagun túlẹ̀ ni wọ́n ti wá ànábi lọ tó ọ̀rẹ́ àti dúdú likiri ọ̀rẹ́ à ah, yà rọ̀ sọ̀rọ̀ máa bá lọ ẹ̀sùwádìí mìíràn àbíyàbí kí ni àtọ́ ojú ojú àti dúdú dáná gbogbo wọn ọ̀rẹ́ à ẹ̀sùwádìí bẹ̀hí mo ṣe ìtọ́ ètò dúdú kirikiri èṣù ni ọ̀gá náà gbogbo wọn so àmọ́ wọn ní àjẹsù ni káwọn ayiri rẹ̀ wò pé ẹ kí ló dé tán fi pé sẹmẹ́rẹ́nà ah, irú rẹ̀ rí púpọ̀ nínú sẹ̀ríà tó ti pé sẹ̀ríà ṣe yàtọ̀ láàrin nǹkan méjì tó dàbí ìgbà tó jọra wọn ṣùgbọ́n tó ti kó fi wọn kọ́ yọ yàtọ̀ síra wọn. tọ́ ilé yìí náà ní dáta lẹ́sà ike ìyàtọ̀ ń bẹ láàrin ọkùnrin àti obìnrin. ọ̀rọ̀ orí ti kẹta wọ́n ní sábà tí wọ́n mi sí gbogbo ẹ̀ kò burú wọ́n ní sábà tí wọ́n mi sí gbogbo ìkíní kejì ìtọ́yìn kò burú ó burú o eléyìí ọ̀rọ̀ imáàmù làwùjá yìí ni ṣùgbọ́n burú ànábì ọ̀sọ́ fún káwọn mi sí gbogbo ẹ̀. wọ́n ní ká wọ́n mi sí ìtọ̀ ọmọdékùnrin wọ́n á túmọ̀ sí pé ìtọ̀ rẹ̀ mà ní ìtọ̀ rẹ̀ ọmọ ẹ̀gbin náà ní ìtọ̀ dọ́gba jù nípa ẹ̀gbin ṣùgbọ́n ọ̀nà tí wọ́n gbà pa àmà títì mọ́ra nípa tiẹ̀ nù. tuntun máa ń kí ẹ wọ́n mi sí eléyìí túmọ̀ sí pé ẹ wọ́n mi sí ẹ bá sì wọ́n mi sí ọba àrùn ẹ̀fọn mọ ìtọ́lẹ́fọ̀ tẹ bá fomi sí káàrin ẹ gbó ẹ sì ní pọ̀sẹ̀sì ẹ gbó tẹ bá ti gbó ẹ wà fún ìtọ́ ọmọdébìnrin tẹ fẹ́ fọ nígbà tẹ bá fomi sí ẹ gbó nígbà tẹ bá gbó ẹ fún ọ̀parí wọn. so kìí sì ṣe dandan ni pé kẹ́ ẹ fún ẹ bá fún ẹyin lẹ́nu bẹ́ẹ̀ bá sì fún ẹ náà lẹ́nu so eléyìí túmọ̀ sí pé nínú tí àwọn olùmọ̀ sọ títí ó jẹ́ ìyàtọ̀ láàrin tó obìnrin àtọkùnrin tó pàtà nàbì sọ̀rọ̀ lọ́wọ́ àdìsẹ́lẹ̀ ti ṣe ìyàtọ̀ láàrin wọn ó ní kí wọ́n ní tí ọmọdékùnrin. wọ́n ní ìtọ́ tiẹ̀ kì í rùn bí ìtọ́ ọmọdébìnrin wàláìkín bí ìtẹ̀bí fọ́tọ̀mọ́ ẹ̀tẹ̀ kì í sì yàtọ̀ jẹ́ kó lè jẹ́ kó náà ló bí kí ìdájọ́ yẹn yàtọ̀. ọkàn tún nítorí pé ọkàn àwọn èèyàn máa fẹ́ gbọ́ ọmọkùnrin ju ọmọbìnrin lọ tó bá jẹ́ pé gbígbé ọmọkùnrin ọkàn wọn kà mọ́jọ ọmọbìnrin lọ ẹwà bí ọmọkùnrin tí wọn bì ẹwà bí lùtọ̀ tí wọn tọ̀ fún wọn lára àti ti mọ̀ ẹ́ kí àlùmọ̀ṣọ́kọ̀tù tẹ̀lé bó tilẹ̀ sí tí wàhálà wọn bí jọ torí ẹ̀ ẹni tó yẹ pé ẹ̀ máa gbé pọ̀ yóò sì máa tọ̀ sí lára ní gbogbo ìgbà ẹ̀ máa wọ́n mi sọ ètò ọ̀kẹ́ ẹ̀kọ́ la rẹ̀ lẹ́ẹ̀ máa gbé ẹ̀ máa fọ owó nù ẹ̀ máa fọ́ nù tí òtún ní túmọ̀ sí pé ẹ̀ kúkú máa gbé ru wọn ẹ̀wọ̀n kígbà mi yẹn fún ok nígbà tó jẹ́ pé fífọ̀ rà bọ̀ mi ara kí ló kó kọ́ ọmọ kú dì ní wọ́n nǹkan rẹ lọ. so eléyìí náà lẹ́yìn sẹ́bi fọ́ọ̀kì mọ́ ásír kìí ṣe ìyàpá tó lè jẹ́ pò ń lò lè mú kí ìyàtọ̀ wà ní òfin yẹn. ọmọ sọ pé ẹ torí pé tó fa ni pé tí ọmọdékùnrin ọba tọ̀ báyìí ni tọ̀ tí ọ lọ. wọ́n sì ní tóbi ọba tọ̀ yọ lọ sí tọ́lẹ̀ àbí kọ́ fọ́ká àwọn ilé kọ̀ǹtró rẹ̀ wọn nítorí ẹ̀kẹ́ fọ gbogbo ẹ̀ lè tẹ̀lé fọ́ọ̀kì mọ̀tẹ́. الحديث وروده في حد ذاته علة bí wọ́n àdìsí nǹkan fúnra ara rẹ̀ ó ti tó ní sábàbí tó yẹ wa ó ti tó ní sábàbí tó ń torí de eléyìí báyìí ó fi hàn apítọ̀ ọmọdébìnrin àti ìtọ̀ ọmọkùnrin ìdájọ́ tí ó rọ̀ mọ́ àìgbà àǹfààní bẹ́ẹ̀ náà dé ti púpọ̀ nínú rẹ̀ ní kí ẹ̀sìn Islam ẹ̀sìn mara ni ẹ̀sìn tó gbọ̀gùn láàyè ni àwọn ọmọdé kéékèèké wa ká nífura sí ìgbà tá a bá gbé wọn lọ kí lọ jáde lára wọn nítorí kálíbà ń jẹ pé ńgbà tá a bá kírun ẹ̀gbin láàmú fi kírun àwọn ọmọdé kéékèèké wa tá a bá gbé lọ ká mọ̀ sọ́kùnrin àbóbìnrin tí wọ́n ti ń jẹun àbí wọ́n ti jẹun tí wọ́n bá ti jẹun tó sòtú bá jẹ́ ni á pín sí tí ó fi rin dáadáa wà gbó tó bá wù kálukú kó fún tó bá ọmọ fún tó a ti ti mà wípé òfin ló mélé yìí wá kìí sàwa là ń ṣe yàtọ̀ là ń ṣe yàtọ̀ láàrin nǹkan tí ò sí yàtọ̀ láàrin wọn òfin ọlọ́run ló ṣe yàtọ̀ láàrin wọn ìwàgbọ́ òdodo èsì bọ́lọ̀n ìgbà nàbì sallallahu alaihi wasallam kì í bá wọn fọ̀rọ̀ kí ló dé tẹ̀ sọ báyìí kí ló dé tẹ̀ sọ báyìí àwọn ọmọ yàtọ̀ láàrin wọn tí wọ́n bá yàtọ̀ láàrin wọn túmọ̀ sí ọpọlọ rẹ tutù ni so ọpọlọ rẹ sì tutù kò ṣe wàhálà ju pé kọ́ ọbẹ̀ lọ́n lọ kó jẹ́ kọ́pọlọ rẹ pé so àmọ́ pé pé ọ̀tẹ̀ lófin ọlọ́run nítorí pé ọmọ yàtọ̀ láàrin ó ṣera o tọ ǹjẹ́ tí wa kọ̀ láti wọ́n mi ká sọ pé ìtayọ ẹnu àláwà fún ọ pé tí anabi sọlá ẹsẹ náà sọ ní kíkọ ọkọ mi sí wọn sọ pé kó lè kíni wọn sọ pé kọ ọkọ nù àmọ́ kò sí bẹ́ẹ̀ pẹ̀lú ẹ̀mí kò ń fẹ́ takuta anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ṣùgbọ́n àwọn ni tó ká sọ pé alghuslu wa rashun wa ziyada síbọ̀ fọ́ ni fífọ́n mi sí ni àlékún torí rẹ̀ ó tó àmọ́ tí wọ́n kó síbẹ̀ pẹ̀lú ẹ̀mí pé ah fífọ́ mi ti dásùn tó a sọ pé fíà gbólù ìtàn ẹnu àláwà fún so nítorí ìdí eléyìí báyìí ọlọ́run ọba là ń bẹ̀ ọlọ́run orúkọ rẹ̀ tó dára jù tí àwọn àrùn rẹ̀ tó ga jù ó sì wá lọ́kàn lẹ́yìn tí gbọ́rọ̀ tí ìfètò rẹ̀ wà jù nínú rẹ̀ ṣiṣẹ́ ọlọ́run akóso mi pẹ̀lú yín lọ́kàn lẹ́yìn tó gbàgbọ́ yìí sọ́nà kọ́rọ̀ wa fún sunna anabi muhammed sallallahu alayhi wa sallam kò sí wàhálà máa aljanna subhanak allahumma wa bihamdik ashhadu an la ilaha òbí àti pé kéèyàn gbéra àyàn lẹ́sẹ̀ then àbúrò tí wọ́n fẹ́ gbé náà ó ti menstruate unfortunately ṣá ló ṣá ìṣẹ̀lẹ̀ ṣàṣẹlẹ̀ pé orí ẹ̀ẹ́dẹ́ àmì ẹ̀ẹ́dẹ́ ṣá àti kí ni ìṣẹ̀lẹ̀ téèyàn lè ṣe sí i àbẹ́pẹ́ nọ́mbà àti ìdílé àwọn conference àwọn snap wà lẹ̀ tí wọ́n pé kódà kọ́ máa àfẹ́ snap kí la lè ṣe sí irú ìṣẹ̀lẹ̀. alhamdulilayi èèyàn gbé àbúrò rẹ̀ lẹ́sẹ̀ nǹkan oṣù wa dé sábúrò ẹ̀jẹ̀ yẹn wá rìn orin máa yẹ lásán kò sí problem èèyàn fọnù èèyàn fọnù dáadáa èèyàn fọnù tí kọ́lọ̀ rẹ̀ ó fi kú lára lásán yẹn tí kọ́lọ̀ ọba kú tí àbí tí kọ́lọ̀ bá kú tó òrùn òkú ò tuntun tó burú mẹ́ so èèyàn fi kírun so ṣùgbọ́n wọ́n ń yàyàn ní àyè ibì kan so bẹ́ẹ̀ nìkan kọ́ yàn fọ́tò so wọ́n sì ya fọ́tò rẹ̀ àti ètí tí wọ́n lọ bẹ̀ wọ́n tí wọ́n náà sì ní ní kí wọ́n mú wá ń gbà wọ́n ti yá wọn à ń bẹ pé wọ́n sẹ́ torí pé wọ́n bẹ̀ wọ́n ní kankan ọ̀ràn wọn ẹ̀hìn tó bá sì lè fọwọ́ bojú nígbà tó ń jà wọ́n yà bẹ́ẹ̀ kò sí tó burú ń bẹ̀ wọ́n sá sọ̀rọ̀ kan tó ní bàbá ẹ̀ka wọn kò lójú pé kí ni wọ́n fẹ́ yà yín àwọn ọ̀bẹ yín kí ni àwọn ẹ̀rí tó. láti sọ pé gbogbo àwọn ẹ̀rí tí wọ́n lọ mú wa kò fẹsẹ̀ nílẹ̀ <clears throat> apá kan náà olùmọ̀sọ́kọ́ fẹsẹ̀ nílẹ̀ ṣùgbọ́n ètí àṣàlẹ́sà ní kò fẹsẹ̀ nílẹ̀ Sheikhul Islam Ibn Taymiyyah rahimahullah ń sẹ́la inú Majmu' al-Fatawa àwọn pé kò sẹ́ni tó mọ̀ nípa rẹ̀ gan nínú a'immatul arba'a wọn mọ̀ parẹ̀ wọn sọ parẹ̀. tí gẹ́wà tí tí wọ́n máa ṣe káyọ̀ pé ní lára màmú wọn ò ka káṣí àti màmú fi tọ́jú òkú náà fi ìdí mímu. kí ló dé tí ọkà. báyọ̀ ó ti rọrọ lọ lórí o. kò sí wàhálà yóò tún ra kàn yín kí. ẹ gbà ń béèrè pé kí ló fà torí tó bá ti kọ́ pẹ́ kó tó dé limamu ti rò kó lóde ẹnì kan oníkọ káfátíà tó bá sì kírun inṣàlá onírà káyìn àmọ́ ní ti lẹ́yìn karambà ní lásán nǹkan mi lọ́ fọkàn sí lórí o náà àlékún sẹ́yìn. wọ́n ní àkókò ìta wà ní àwọn tó yẹ fẹ́ṣà lọ máa ṣe máa ṣe kí ọ̀sán ṣùgbọ́n ìwà kan wà tó máa ń láwọn sẹ́ẹ̀lù wa kì í àwọn tó jẹ́ èèyàn máa ń ṣe bí jẹ́ pé wọ́n máa ń ṣọ́ àwọn ọmọdé rẹ̀ kò yẹn gbà mí kí wọ́n máa láwọn ṣe matric fún tó lè yẹ pé gbà mí àwọn ẹ̀rọ máa bẹ̀. matric náà láwọn ṣe fún ẹ̀ wọ́n á dárí gbà mí kí wọ́n yọ igba láàárọ̀ káwọn ọmọ yẹn bá tẹ̀ di kí wọ́n náwó kọ́tọ̀ irú àwọn ọ̀wà yìí ṣé ó ní ṣe pẹ̀lú kọ́tà rẹ̀. alhamdulilayi náà ti mọ̀ pé kọ̀ dà ní tí yẹn bá ti mọ̀ pé kọ̀ dà àbí ọ̀nà àti màdán rẹ̀ kò nídìí ká béèrè rẹ̀ torí pé náà òfin ṣẹ̀ríà òfin kan sọ fún wa pé ọ̀bọ̀rọ̀ yòzàl gbogbo nira ọ̀tọ́ afáyè rẹ̀ lẹ̀ láti rí ṣe fún mùsùlùmí ẹbí ẹ̀yọ́ ẹ̀tọ́ ni lára gan kí ẹ̀ mọ ẹsẹ̀ fi gbé kú ìwọ tó bá lè gbà wọ́n lẹ̀ kọ́ gbà wọ́n lẹ̀ lẹ́yìn náà ẹ̀yin náà sọ pé ẹni tí èsè àwọn olófin kan tó ń tẹ̀lé wọn ò lè mọ̀ pé nǹkan kan tọ́ sọ nítorí délé báyìí àwọn kan ló ní wàhálà yẹn àmọ́ ẹ mọ́tẹ́l mùsùlùmí wa tó ń ti ń náyà pé kìnnì àwọn gẹ́gẹ́ bí ọmọ rẹ̀ pé kìnnì àwọn gẹ́gẹ́ bí ọmọ kíw rẹ̀ ọmọ kíw gan ó lófin pa lẹ́yìn náà ó ti mọ̀ pé ìwé yẹn gan náà bá ti kẹ́ ká kẹ́ fi rí sẹ́ẹ̀rí so àmọ́ pé ńgbà mí gan mo bá parí èèyàn lè má rí sẹ́ tí èèyàn bá wá rántí ẹ̀ nìkan tó ti lẹ̀yà rí sẹ́wọ̀n pé èpè burúkú lè yọ̀ ọ̀nà ẹgbẹ́ ẹ̀kọ́ ni àwọn ọmọ yẹn ní ìsìn wọn mọ̀ ṣàfaradà láti gbẹ̀jà pẹ̀lú ẹ̀mí pé bóyá tí wọn bá yarí ó lè ba future mi jẹ́ abẹ́rẹ́ ọ̀bẹ́ tó bá rà tó bá kọ́ ọ̀dà parí sí ìtẹ́ gbogbo yín náà rántí pẹ̀lú èpè tó náà báwọn lè fi question mi ni pé mo bẹ̀rẹ̀ pé kí ni ìdájọ́ irun tí kì í pẹ̀lú aṣọ bí àbí singlet fẹ́ pé ó sì dé ipò ibi ìkejì ni pé ká ní ọmọ ìyá kan ń ṣe nǹkan ó bí ọlọ́run wa kẹ́ wa ló sáfẹ́ ná sa ó sáfẹ́ ṣe pé a náwó pébọ̀ kò sí kò sáà ní sí ìnáwó jù àbí iná kan bẹ́ẹ̀ so ó wá mú aṣọ ó bẹ́ẹ̀ bí ilé sábà ń kàrà àbáwọn ọlọ́run kan bẹ́ẹ̀ pé ọ̀kan ṣàkóhun ẹ̀ wọ̀wọ́ pé ṣé ẹ lè bá wọn múra aṣọ yẹn àti pé ṣé. alhamdulilayi wọn ní kí ni dáadé tó kírun pẹ̀lú singlet òsín tó burú mbẹ ẹni tó bá kírun pẹ̀lú singlet tí ó sì jẹ́ pé nǹkan kan ti bo ìsàlẹ̀ rẹ̀ kọjá orúnkún sọ̀tòsín tó burú mbẹ torí pé ní òfin irun anabi sallallahu alaihi wasallam kọ̀ fún wa láti fa sọ̀kè kírun tí ò déjìká ọ̀ tó eléyìí déjìká tó ṣùgbọ́n tó bá gbé singlet ti ta àmọ́ ẹ̀ tí màá lókun lásán tí ó di èjìká mu eléyìí tí ẹ̀ bá fi kírun kò sí tó burú nù òfin pé èèyàn fi aṣọ kírun tó ṣùgbọ́n ń tọ́ka sí pé gbígbà tí èèyàn ò ní àpá fún ọmọ wájú ta ló ń dúró sí wájú ọlọ́run lọ́wọ́ àwọ̀ singlet tí wọ́n ti ké gbé ìgbà tí èèyàn máa ti ń ṣe ni ó sì lásọ mí kódà tó lẹ́yìn náà ẹlẹ́sìn kan lọ bùkún ó sì fẹ́ sì náà kò ní nánàkùnà ọwọ́ amásọ lẹ́yìn náà lè bá a máa sọ bá a máa sọ pé kí ni bá a máa sọ pé kí ni torí gbogbo eléyìí bẹ́ẹ̀ náà wàhálà táǹkà ńlá àbọ̀rọ̀ alọ́run lásán ẹ̀bẹ́ rẹ̀ bẹ́ẹ̀ tó àmọ́ tó bá lówó rẹ̀ tí ò gbọ́n lápá tán náà. náà bóyá eh, àwọn transatlantic price èèyàn ní transatlantic price sì ní non transatlantic one bẹ́ẹ̀ tí ẹyẹ wọn àtàtẹ̀tẹ̀ tó jẹ́ rí kan òun tóbi jẹ́ ètí wọn transit òun kéré sí àgbélé yàrá wọn nígbà láyé wákà gbé ètí wọn transit yẹn dé rí kan. rárá translation is the Quran translation of the meaning not the Quran itself torí délé Quran is wọn máa bẹ lórí gbogbo ní tẹsẹ Quran náà ìjọba làwọn bẹ́ẹ̀ bí jù ìjọ sí. ẹni tí béèrè ti béèrè ẹni tí ó ti béèrè. lẹ́yìn lẹ́yìn àsìkò oorun kí lọ́kàn yín ni kí lọ́kàn yín. ìbéèrè ti yín ìbéèrè mi ni. kí ni ìdájọ́ kéèyàn máa kírun lẹ́yìn àsìkò òrùn jàmá. ó béèrè yẹn bọ̀ béèrè yẹn kí ni ìdájọ́ ká máa kírun lẹ́yìn àsìkò àmọ́ rí kọ́kọ́rọ́ wọn wó mi tó fi sàlọ̀ láwọn ò rí lásìkò ọ̀run ti lọ dábàá wọn lè kírun jàmá. ọ̀sọ́ ẹ wà lórí ìrìn àjò gbogbo yín lẹ wà lórí ìrìn àjò ẹ ṣe ṣiṣẹ́ kí dírẹ́bù ojú kò jù lásìkò ọ̀run sì lọ ẹ kí ń jà má fi mọ́ṣíkìlá kí dàn ẹsẹ̀ ìbéèrè yẹn. Ah, pé àwọn èèyàn kan kò sídìíwọ́ kankan fún wọn kò sídìíwọ́ kankan fún wọn wọn kàn bọ́ọ̀lù kan ni tó o gbà tó ń pẹ́ àwọn fẹ́ wo ninety minutes yẹn wọ́n tún fi mínítì míì tún kún gbogbo àwọn wo tán ó dá di pé ìrun ìrun ìrun áṣù ètò wa di kásìkò iṣẹ́ àìtó wọn á fẹ́ tún kí ìrun áṣù yẹn jẹ máa àbí òye wa pọ̀ tọ́ nítorí pé bil ma'siyah la tunalu rukhas ẹni tó sẹ́lọ̀ àìtún kan lé lọ́wọ́ fún láàyè tí ó jẹ́jẹ́ funfun ìyá lọ́yẹ̀ kọ́ jẹ́ kékin tó fi rún ráàlì kí ó tún kí jẹun. láti ẹ̀kọ́kọ́ bí náà ni kí ló dé tó kílásírì gan tó fi di kóòrùn wọ̀ ó ní bọ́ọ̀lù tí mo wò ní ah, ó ti ṣe ẹ̀sẹ̀ ńlá kan ó ti pé ká nǹkan ọ̀ràn mọ́ àwọn ọmọ yẹn náà fi là láìláì bóyá kìí pé ẹ o ní kí má torí kó àmẹ́rí tó a ọmọ yẹn náà fi là láìláì ọmọ àtọrọ àforíjì bóyá ọmọ pé kò ní tutù lámọ́ lọ́jọ́ bó ṣe jẹ́ nípa àmẹ́rí kan tó sọ wípé tó wá frankly lórí pé ẹni tó bá bá máa fi rán lẹ́kọ̀ọ́ sàn àmọ́ ẹ̀rí wá lórí kírun lákòókò rẹ̀ ìrún wa ló ẹ̀rí wa lórí pé ẹni tó bá gbàgbé fi ìrún lẹ̀ àbó sùn lọ gbàgbé àbí tìwọ́ mi tí sẹ̀rí àkàkùn ó ti torí ẹ̀ fi ìrún lẹ̀ ó lè fi ìrún àmọ́ ẹni tí ò ní ìdíwọ́ bí ẹni kanu nísìn lọ́nà òfin àkọ́gbà ẹ̀bọ̀ tẹ lánàá so òun wá mà so so lọ́ kọ́kọ́ kí lónìí ni àbí kí lónìí tó kí á sùn àná ẹ àwọn ọ̀fíìsì pẹ̀lú àwọn ọ̀fẹ́ bísí á bísínẹ́sì òun kò ní dáa fún un nítorí pé obìnrin bẹ̀rẹ̀ ọmọ àmà obìnrin náà rẹ bízì ẹ bá kékeré lè mú yàn bízì bí lọ́lọ́ lọ́tà méjì wá ọwọ́ bízì ò lè kí ẹ bá gbẹ̀rù ìṣá ẹ̀kọ́ torí délé ló ti jẹ́ pé àgbọ̀dọ̀ fẹ̀sìn wa ṣeré jàmá ẹ máa bí ẹni tí ọba fìrún lẹ̀ kékeré dé ó fi máa ti ọba tẹ̀lẹ̀ gàgà náà ṣùgbọ́n wọ́n ti diwọ́ ló mú àwọn èèyàn fi rún lẹ̀ ìdíwọ́ ti ṣẹlẹ̀ àká ẹ̀tún lè kí n jà mọ́ gẹ́gẹ́ bá nàbẹ̀ Muhammad sallallahu alaihi wasallam ìjọ tí wọ́n sùn kíkì láàtọ́ ẹ̀ kó jí wọn tó ń gbò náà lọ kó òun fi yọ kó tó di pé wọ́n á tásùbà wọ́n kí n jà mọ́. gẹ́gẹ́ bá nàbẹ̀ sallallahu alaihi wasallam lọ́n ṣe níjọ ogun Khandaq ṣe pé ogun òjé kí wọ́n ráyè kó ìrun ìrun àásùrù ń jẹma wọn tún ṣe ìpamà wọn kì í magrebi ń jẹma wọn tún ṣe ìpamà wọn kì í ṣe àjẹmà torí kò di wọn bẹ náà. náà ọkọ kí lọ fẹ́ fi ṣe kí lọ fẹ́ fi ṣe kí lọ fẹ́ fi pásítọ̀ sí kò sí ní tó burú bẹ́ẹ̀ tó bá jẹ́ pé o fẹ́ fi sí form o fẹ́ fi sí identity card o fẹ́ fi sí passport rìn náà o fẹ́ wá sí ọlọ́mọ ká wọn ní kọ́ ọlọ́mọ akún fi dọ́ọ̀mà yàtọ̀ sẹ́lómi làbàtì inṣàlọ́ àmọ́ o làbàtì inṣàlọ́ tó bá yẹ pé mẹ́wàá wọn ní ìdọ̀gbọ̀dọ̀ fọmọ́kànlá àmọ́ kò burú kò burú kò negative tó ti jẹ́ pé òtún ní bùkátà ti lọ jókòó síwájú kámẹ́rà mọ́ láyé rẹ̀ negative náà lọ́mọ fún un lọ́mọ bọ́ produce náà torí mọ́ òbí halẹ̀ bọ́wọ́ yọkọ́ dẹ́rù bí padà rẹ̀ nítorí túláàsì tó bá mú ni pé ìwọ̀n bá túláàsì bùkátà náà láti náà. bẹ́ẹ̀ni three thirty to six thirty ẹ̀fẹ́ kírun asù báwo ló ti máa ṣe sẹ́dídó wọ́kọ̀rì sẹ́dídó wọ́kọ̀rì ẹ̀ ṣe bó bá ti gbà náà ni. sábà nígbà míì wọ́n sọ pé three thirty to six thirty ṣé gbogbo ẹ̀ náà ló fi máa kọ̀wé ni. náà ètò gbogbo ẹ̀ tó lódò làwọn ẹlòmíì ó lè fi two hours máa ronú ọjọ́ bírò kò ní mọ tí wọ́n kọ ibi tí ọlọ́mi ti jáde lẹ́yìn one hour tó ń torí délé kì ṣe excuse ló túmọ̀ sí pé àwọn tó pín títí tí three hours yẹn fi pín àkàn méjì ni nínú kọjá pé ló don gbogbo wọn àbí kọjá pé ah wọ́n béèrè ń pọ̀ wọ́n wá kọ́ wọ́n kọ́ wọ́n kọ́ àwọn ọmọ tí wọ́n ń ṣe bá ah, so àkàn méjì owó ni wọ́n ń bẹ̀. tó bá jẹ́ kó lódo ni tó bá kó lódo ni ó fi rún ra rè ọmọ ọmọ fi rún ra rè. يا أخي إذا لم تستطع شيئا فدعه وفارقه إلى ما تستطيع أما كو ما دوتي قيل وكيو olùdó máàkì ò ní pàṣẹ tẹ́lẹ̀ náà ojúbì ọ̀rá rí tó sẹ́wọ̀n pé wàá mú kanu méjèèjì. àmì tó ti pé gbogbo ntọ́pọ̀ fún ọ láti dẹ́ pé ńgbà tó wọlé pẹ̀lú àlùwàlá nígbà tá ẹ ṣe dánwò lọ sí wàá bìkan kí n kó sí ń tọ́ta kó nínú òfin yunifásitì nàìjíríà àbá o mo fi tọ́ta kó wá. bẹ́ẹ̀ni tá n bá ń ṣe invigilation tó o bá ń kírun àní sọ fún ọkọ máàkì ọjọ́ bó ṣe jẹ́. Now, now. ọkọ̀ fídíò tó náà wà lọ́kọ̀ ní àgbẹ̀ àwọn wa sọ pé fídíò tẹlifíṣàn nǹkan kan yẹn so àwọn moving pictures ni wọn fọ́tò tí ò dúró lójú kan náà ìgbà kan yóò ìgbà kan yóò wọ́n ní òfin kankan yàtọ̀ sí dengi so ẹsìn mọ̀ká níbi sọlá àṣẹlẹ̀ wọ́n wo dengi tí wọ́n sọ pé kò burú unlike kámẹ́rà photographer yẹn photography yẹn ẹ̀rí pé tọ́ba rẹ́rìn rẹ̀ láéláé tó bá sì jẹ́ pé ọ̀nbọ kan jẹ́ náà ni àìsí wàá fajúro báyìí láéláé náà náà lè sọ pé ìyẹn jù sínú fọ́tò tó bá ti jòkó lọ́ọ̀bà rẹ̀ ẹ̀yin ò lè máa sunkún kó wá sọ bẹ́ẹ̀ tó eléyẹn eléyẹn wọ́n ní òfin yẹn tábà ṣùgbọ́n ìtú wá jẹ́ moving pictures yẹn náà òfin dè o ní òfin tó dè ní kí là ń wò kí là ń wò gbára tẹlifíṣàn kí là ń wò gbára fídíò nítorí pé nǹkan ni tó ṣe pé a lè lò fún dáadáa a sì lè lò fún àìdá. bá a kí n tí ò takùtọ̀ lọ́nà là ń fi wò là ń fi ń gbọ́ kò burú bẹ́ẹ̀ náà rédíò tí bá jẹ́ kí n tó tó kótó náà láǹkó láàfin gbọ́ ó burú nítorí pé gbogbo nǹkan pátá láyé yìí báyìí tá à ń ṣe tá à ń gbọ́ tá à ń wò lọ́rùn òbí wa lè nípa rẹ̀ tó bá dọ́là lókè yá ẹ̀yin náà sì ti mà pé tẹlifíṣàn a lè lò fún dáadáa a sì lè lò fáìdà fídíò a lè lò fún dáadáa a lè lò fáìdà lásán kọ́ ni dvd bàjẹ́ lásán kọ́ ni cd bàjẹ́ lásàkọ ni fídíò bàjẹ́ ńgbà mi gbàtẹ́ ti fi wọ̀wọ́ kú wọ títí ọlọ́wọ́n bá tó bá wọn wàá túnṣe títí wọn ò ní rí túnṣe. ìgbà ní ọlọ́run sì ní tó bàjẹ́ nítorí kó fẹ́ kí àyùn kọ́ jẹ́ wọ́n kó jẹ́ wọ́n dé irú ẹ̀sẹ̀ tí wọ́n fẹ̀. tó ń torí de lẹ́yìn ọ̀dà púpọ̀ àmọ́ ọ̀rọ̀ kí náà fi ń wò. tó bá ké tẹlifíṣàn làwọn ò ní sí wọ́n transmit wá fún wa ni. tó àtiwárí pé nǹkan kan tó wà ń bẹ̀ pọ̀ látọ́lọ́mù ẹ̀ka so ẹni tó kọ̀ bá tọ́lọ́ àwọn ẹ dákì ẹ̀ bá ń gbọ́ fi àwòrán kan ẹ dákì ẹ̀ bọ́lá sẹ́fì máa sí ń jáde ń bẹ̀ àbí wọ́n mú yẹn sí fi ah, yẹn lára oko ṣé máa fi yẹn lára àgbòrò fi yẹn sára àgbòrò wọn náà kọ́. nítorí ẹ kéèyàn ọmọ ọmọ kí ni mò ń